هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين أنك kí ẹ̀yin olùgbọ́ جمع بركة جمع àjọ جكاشي ojúmọ́ إكابو jùmọ̀ aláàjẹká ṣe فيك في الدين ọ̀tún rẹ̀ rèé ló ń dé sí etí gbọ̀nyìn ọ̀làdùnní belo ló kọ̀ o mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Alimadina Center tó ń bẹ ní pápá abẹ́ẹ̀dẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sà jazakumullahu khairan ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè yìí tí ó wá láti ọ̀dọ̀ brother Solih Shamsuddin láti ìpàtà ìlọrin ìpínlẹ̀ kwara wọ́n ní àgbẹ̀ ní àwọn àwọn sì gbin àgbàdo àmọ́ àwọn ò mọ àti yọ zakat níbẹ̀ ìbéèrè tó tún wà lábẹ́ ìbéèrè wọn òun náà ni pé wọ́n ní ẹni tí nìka rẹ̀ kú ọ̀la àmọ́ tó wá ṣe bẹ́ẹ̀ ṣe tari tari tari tari ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin tí wọ́n dìjọ ṣe nìka tí wọ́n ń sọ yẹn lálẹ́ ọjọ́ nìka kú ọ̀la wọ́n ní ṣe eléyìí túmọ̀ sí nǹkan kan àbí wọ́n ti ṣe zìnà eléyìí wọ́n jẹ́ ìbéèrè Alakoko ekeji, ó wá láti Mr Abdulwasif lati US wọ́n ní tí èèyàn bá wọ masjid tí sáfù alákọ̀ọ́kọ́ ti wá kún ó wá jẹ́ pé èèyàn nìkan ṣoṣo ni yóò dá wà ní sáfù ẹ̀yìn èèyàn sáfù kejì ṣé èèyàn lè dọ́gbọ́n fọwọ́ tọ ẹnìkan nínú sáfù wájú láti wá darapọ̀ mọ́ni lẹ́yìn àbí ṣé ìgbàláyè tiẹ̀ wà láti jẹ́ pé kí wọ́n máa yọ àyè kan ní mọ́ṣáláṣí pé tó bá ti ku àyè tí ẹnìkan wà tí ó fi kan ara àgànná kọjá pé àyè yọ wà ńlẹ̀ ẹni tó yẹ kó wà níbi àyè yọ kàn wá lè máa láǹfààní àti darapọ̀ mẹ́ni tí ọba tún wá ṣẹ̀ṣẹ̀ wá dúró ní sáfù ti tẹ̀yìn torí kí ọba bàá bólẹ̀ ládàá jẹ́mọ̀tò yẹ kó gbà mí sọ láti ẹ̀ jẹ́ kó dá dúró bá wọn ṣe yà. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum. As warahmatulahi wabarakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. òfin ọlọ́run dá lórí pé gbogbo ẹni tó bá tó bá gbin kó bíi oúnjẹ wóró bíi àpèjúwe tí oníbèrè mú wá páwọn gbin àgbàdo wọ́n yọ zakati rẹ̀ ṣùgbọ́n lópin ìgbà tí èrè oko wọn tó tó hamsatu awsok hamsatu awsok ó jẹ́ kan ó lé igba mọ́dù. ẹgbẹ̀rún kan lé igba múdù yẹn yẹn egbefa pé ẹgbẹ̀fà múdù. ẹni tó bá jẹ́ pé èrè oko rẹ̀ bá tó bẹ́ẹ̀ múdù ń ta gbàlérò pẹ̀lú ẹ̀ òun náà ní irú ahátà máa fi yọ zakatul fitr ní ìparí Ramadan ẹni tó bá ní èrè oko tó tó ẹgbẹ̀fà rẹ̀ onítàn yọ yọ zakat ètò kéré jù nù tó bá ju bẹ́ẹ̀ lọ náà wọ́n yọ zakat rẹ̀ tó hmm. bẹ́ẹ̀ àwọn aha yẹn sínú àpò kan ẹ wòye tó kún àpò tó yé múdù tá a bá kó sínú àpò kan tó fi kún so tá a fi di ẹnu rẹ̀ a máa wá rọ sínú àwọn àpò bẹ́ẹ̀ a máa pé báyà múdù ọgọta òun náà ló àpò kan so bẹ́ẹ̀ láti máa wò ajẹ́ pé à ń wá àpò ogún nìyẹn hmm. bí ẹ bá ti ní ogún àpò yọ yọ zakati lábẹ́ òfin ọlọ́run tí èèyàn bá ti wá ní ẹgbẹ̀fà yùn èèyàn yọ ọgọ́fà ní zakat ìdá kan nínú mẹ́wàá nù pàápàá jùlọ ń gbọ́ bá jẹ́ pé òjò tọ́lọ́wọ́n bá rọ̀ ìní èrè oko yìí fi jáde èsà là ń pọn owó là ń fowó pọn omi fún oko yẹn mu ọlọ́run ẹlẹ́dàá wa lọ́ba wa fún lómi mu tó fi dàgbà tó fi mú àǹfààní ìjáde ìdá kan nínú mẹ́wàá láàyò mẹ́tọ́ wá pa anáwó anára kó tó di pé a rí nǹkan fi fún oko yìí lómi mu kó tó di pé ó jáde ó sì wàá so àwọn èso rẹ̀ báyìí a jẹ́ pé ìdá kan nínú ogún péré láàyò ẹ wò kẹ́ ọlọ́n torí pé wàhálà tí wọn náà ṣe owó tó ọ̀nà so Islam wa ní ìdá kan nínú ogún lọ́yọ̀ àwọn bá pójò lọ́rọ̀ àbí omi ìṣẹ̀lẹ̀rù nígbà ní nǹkan kò yẹn bá mu títí tó fi dàgbà àbí akéré máa bú odò kan lọ́wọ́ à ń tòsí ọ̀dọ̀ yín tó yẹ pé ibẹ̀ náà lẹ́tí ń fún lómi mọ́ ẹ̀ wàhálà kan lọ títí ìdá kan nínú mẹ́wàá lẹ́yọ̀ ńbẹ bẹ́ẹ̀ ti ṣe máa yọ zakati yín nù. ẹ wá ní ẹ ní àfojúsùn kọ́la lẹ́sìn gbéyàwó lápèjúwe ẹ wá jarun pálu obìnrin tí ẹ fẹ́ lọ́la á ọ̀dájú pé ẹ dáràn la. ẹ ẹ ìwọ́n lẹ́ni tí wọ́n ń gbéyàwó bọ̀ wá bá kọ́ máa nàgà hmm. sọ̀rọ̀ ẹ̀yìn ẹ sì ẹ sì nàgà sí <laughs> nítorí pé kí ni kí ni nǹkan nàgà kí ni ojú wo ni nǹkan yín ṣe tọ́ọ̀nì wo lẹ gbà láyè tó fà fẹ́ báyé yín jẹ́ báyìí ẹ̀ka fẹ́ kó bọ́ ọmọ ọlọ́mọ tó bá wáyé gbàbẹ̀ hmm. so ẹ ti kọ́kọ́ ṣe zina náà ọ̀daràn ní lábẹ́ òfin ọlọ́ hmm. ìsìláàmù ọ̀fara máa ń zina jàmá akẹ́lẹ́ ìpínlẹ̀ badibẹ̀ tó jẹ tó jẹ tó jẹ yó àbúrò máa yọ jẹ tó lè ṣe sùúrù dọ̀la ọ̀la tán ọ̀la tílẹ̀ ọmọ tóbìnrin yọ ọ́ dẹ̀ tọ́ fún hmm. so wọ́n á ń ṣe zina láti ilẹ̀ ẹ lọ́ọ́ iye kíníkejì wọn á dànù yàtọ̀ sí pé òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wọn ti dáràn ńlá so iyì wọn máa dànù wọn níyì kọ́bọ̀ lójú ara wọn mọ́ tí wọn bá ní kíni tí wọn bá gbẹnu sọ̀rọ̀ ranù yóò ní àtàlà jọ ń ṣe alájọ ṣe rí bó ti ṣe dáadáa ó sì wàá bani lọ́kàn jẹ́ zina ti pọ̀ jù láwọn àwùjọ àwọn àwùjọ kan wà gan tó yẹ pé ó ti di tọrọ fún kálí ń bẹ ẹni ò ṣe zina gan wọn tún máa wò pé séèyàn sì ni wọ sọ gbádùn àbọ̀ gbádùn ẹ wọn àti èsè pé wúrẹ́ bu ọjẹ àhàwùdùbìlà hmm. èmi àti wọn náà la lè yí padà o tí èmi bá jẹ́ pé mo kóra mi ń jánu tí wọn náà bá kóra rẹ̀ ń jánu tí kálukú bá kóra ró tá a jìnnà sí ìbàjẹ́ wàláì àwùjọ wọ́ọ̀ mà. so bákan náà ẹni tí ó pẹ́ kó tó dé mọ́ṣáláṣí tọ́wọ́ bá pé sáfù ti kún wọ́n ní sí àwọn lè fa ẹnìkan pé kó máa bọ̀ ẹ̀yìn wá bá wọn ẹ lè fa òun ni ò ní dáhùn kó má dáhùn lọ dáa jù nítorí pé òfin ọlọ́run sọ pé man sabaqa ila shay'in fahuwa awla ẹnikẹ́ni tó bá kọ́kọ́ yára débi nǹkan kan òun lọ́lẹ́tọ̀ sí jù hmm. ẹ mọ́ láti ń bẹ fún pé mi ń bẹ sáfù àkọ́kọ́ ni kò sí fẹ́ni tó wà ní sáfù ẹlẹ́ẹ̀kejì ọlá tí ń bẹ fẹ́ni tó wà ní sáfù ẹlẹ́ẹ̀kẹta kò sí fún sáfù kẹrin èyí tí ń bẹ fún sáfù karùn kò sí fún sáfù kẹfà ẹ wá fẹ́ máa mà ẹ fẹ́ bá ń bọ láì jẹ́ ẹ wá ní tẹ̀lé yín bó ní ṣe tẹ̀lé yín sẹ́yìn náà lè gbarú ẹ̀ so àmọ́ tó bá tẹ̀lé yín tó finú fẹ́ lọ tẹ̀lé yín kò sí nǹkan tó burú mbẹ̀ ṣùgbọ́n tí irú rẹ̀ bá ṣẹlẹ̀ síyàn ní tó dáa jù ní pé kẹ́ ẹ wá ọ̀nà láti rìn débi tí ìmáàmù bá wà ẹ dúró lápò ọ̀tún ìmáàmù pàápàá jùlọ ńgbà tó bá hàn sí yín pẹ́lómi ọ̀wà kọ́mọ́ bàjẹ́ pé dáníkà dúró ní ẹ̀yìn sáfù àdìsí anábì muhammed sallallahu alayhi wa sallam tí imaamu ahmed sì gbà wá ní pé la salata li munfaridin ẹni ó dáníkà dúró lẹ́yìn sáfù kò ní sọ̀láàtì ẹ ò sọ̀láàtì kan náà gbogbo wọn jọ ń sè ẹnìkan nù jama onáwó adánìkan dó ń sáfù tiẹ̀ ànábì ni kò ní sọ̀làt ẹni sì ò ní dáa jù kó máa fààyè kan lẹ̀ nígbà tí sáfù bá fẹ́ kún tán kó ń fààyè èèyàn kan pé àyè bá a mọ̀ tẹ́nìkan bá a pẹ́ so ẹni tó bá fààyè èèyàn kan lẹ̀ tẹ́yìn bá ti mú àyè èèyàn kan téèyàn kan míì bá tún wá dé ńkọ́ bó ni wọ́n ṣe ṣe. jazakumullahu khairan sheikh ah, àwọn ìbéèrè sì wọ́n lẹ̀ náà àmọ́ ká máa bá ètò ìṣó zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight nọ́mbà tí ẹ lè máa pè sí náà fáwọn àtàǹdẹ̀láwẹ̀wẹ̀ àti jákèjádò ilẹ̀ nàìjíríà plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six làwọn tó ń bẹ káàkiri òkè òkun yíká ilẹ̀ àgbáńlá yìí lè máa pè wọlé sí. Si kí máa béèrè ìbéèrè wọn lọ́kàn bí kejì insha allah bí àwọn ìpè náà ṣe ń ṣe bẹ́ẹ̀ tó ṣe ń tira wọn yìí ẹ jẹ́ kí n máa fi tó wa létí pẹ́ẹ́lí máa darapọ̀ wọ́n á ní ìkànnì ojúwe wo wọ facebook ẹ máa fi ọ̀làdùn ní bẹ́ẹ̀lù wa ẹ mọ̀ rí wa bá yẹn ń ṣe lọ́wọ́ kètèkètè bákan náà ẹ lè máa darapọ̀ wọ́n á ní ìkànnì youtube ẹ máa fi ọ̀làdùn ní bẹ́ẹ̀lù wa bákan náà ẹ mọ̀ rí wa bí a ṣe ń ṣe lọ́wọ́ lóní kètèkètè báwọn ìpè náà ṣe ń ṣe tán ń ṣe tàǹrà bàbà lọ́wọ́ ẹ jẹ́ kí n túnmọ̀ béèrè lè wá ṣe wọ́n ní ṣé ọ̀ràn yẹn ní sọ́látù júmọ̀ àjẹ́ lórí obìnrin àti pé ṣé ọ̀ràn yẹn lọ jẹ́ fún obìnrin láti ṣe ìkọ́mà nígbà tó bá fẹ́ ṣe sọ́lát. alhamdulilayi sọ́látù júmọ̀ lílọ sí kì í sọ̀ràn yẹn lórí obìnrin hmm. ṣùgbọ́n ọ̀ràn yẹn ní lórí rẹ̀ kó ṣe sọ́látù bọ́ọ̀rù hmm. tóbìnrin bá wá wá sí júmọ̀ tó náà darapọ̀ mọ́ àwọn mùsùlùmí tó ṣe sọ̀látù jùmọ̀ ó ti tó fún lọ́jọ́ yẹn hmm. kò bùkátà kó ṣe sọ̀látù bọ́ọ̀rù má lẹ́yìn rẹ̀ hmm. sọ̀látù làásùrì ló kù tí wọ́n máa retí. Hmm. wáyé o wọ́n ní obìnrin. wọ́n ní ṣé ọ̀ràn yẹn ló jẹ́ fún mi láti ṣe ìkọ́mọ́ nígbà tó bá. wọ́n ní ṣé ọ̀ràn yẹn ló jẹ́ lórí obìnrin kó ṣe kọ́ ọmọ tí ọba ṣe sọ̀lá èyí kì í sọ̀ràn yẹn lórí obìnrin nítorí pé sọláàtì tẹ̀rí yẹn ó máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú allahu akbar ó sì máa ń parí pẹ̀lú asalaamu alaykum allahu akbar tá a máa fi bẹ̀rẹ̀ sọláàtì yìí máa wáyé lẹ́yìn ìkọ́mà ni ìkọ́mà ti ṣáájú allahu akbar àṣepalẹ̀má ni ìkọ́mà jẹ́ lára sọláàtì anabi sallallahu alayhi wa sallam nínú hadith ali bin abi talib radiyallahu anhu ó ní miftaḥu sọláàtì tahur wa taḥrimuha takbir wa taḥliluha wọ́n ní ìmára òní kọ́kọ́rọ́ sọ̀láàtì ntí máa sọ gbogbo ntáǹtí ń ṣe é bọ̀ tẹ́lẹ̀ tí ó sọ dé wọ̀ ọ̀nà ni allahu akbar ntí tún sọ gbogbo òṣèṣì di ẹ̀tọ́ ọ̀nà ni asalaamu alaykum ó túmọ̀ sí pé ìkọ́mà kìí ṣe ara nǹkan tó wọnú sọ̀láàtì tọ́jà pé tó o bá pàtì sọ̀láàtì rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n sunnah anabi ni ìyapa wa ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa pé séèyàn lè máa mà filẹ̀ téèyàn bá wàá máa mà filẹ̀ kí ni ìdájọ́ sọ̀láàtì rẹ̀ ọ̀rọ̀ oríṣi méjì ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé sọ̀láàtì rẹ̀ bàjẹ́ àti o ti lórí tọ́ láyà tí wọ́n lè máa mà ta súnà ànábì ń padànù kó o ní ṣe é sọ̀láàtì ẹ̀ bàjẹ́ so ọ̀rọ̀ ẹlẹ́kejì náà ni pé sọ̀láàtì yẹn ò bàjẹ́ ṣùgbọ́n láì dá lóluwa rẹ̀ alákọ̀ọ́kọ́ ńlá mú tọ́ ọ bá ti máa fi súnà lẹ̀ nínú sọ̀láàtì rẹ̀ sọ̀láàtì ẹ̀ bàjẹ́ bí ẹni tó ké fatia nìkan ni tọkọ láti ké súra tẹ̀lé lásùbà ní sọ̀dátù bọ́ọ̀rù bàkà kínní àtẹ̀lẹ́ kejì àásùrì bẹ́ẹ̀ náà magrebi bẹ́ẹ̀ ìṣá bẹ́ẹ̀ sọ irú ẹni tó bá ṣe bẹ́ẹ̀ sọ̀láti rẹ̀ bàjẹ́ òun lè tọ́ dáa jù nínú ọ̀rọ̀ méjèèjì àmọ́ bíi ti kọ́mọ̀ kọ ẹni tó bá fa tó bá fi kọ́mọ̀ sílẹ̀ aláìdáni ní tó ṣe ọ̀dà ṣùgbọ́n sọ̀láti rẹ̀ lè lálàáfíà nítorí pé ẹ pé ìkọ́mọ̀ òde sọ̀láti ló ń wà kéṣe inú rẹ̀ àmọ́ obìnrin tó bá máa máa fi kọ́ máa lẹ̀ àwọn olùmọ̀ nípa ṣẹ̀rí àsọ pé kò burú. ẹ jẹ́ kí a tún mú ìbéèrè lè náà wá ọ wá láti ọ̀dọ̀ Mr Abdulgani láti ìsàlẹ̀ general lógúnmọ̀ṣọ́ wọ́n ní màmá àwọn wọ́n fi Islam sílẹ̀ ní ojú ayé wọn àwọn sì sápá àwọn títí fá kí wọ́n ṣe Islam padà ṣùgbọ́n wọn à Islam tí wọ́n fi padà wá ṣe bẹ́ẹ̀ kúrò ní ayé wọ́n ní kí ni àwọn ojúṣe àwọn tí àwọn lè máa ṣe lẹ́yìn tí wọ́n ti kú tán. kò sójúṣe kankan tó ń sìn lẹ́yìn ìgbà tó ń ti kú nítorí pé lábẹ́ òfin ọlọ́run nígbà tẹ́nìkan bá ti lè kú tí ò kú sórí ẹ̀sìn islam òun fúnra ara rẹ̀ òun ló dínà gbogbo ojúṣe eléyìí tí islam ní kí ọmọ kọ́ máa ṣe fóbi rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ kò sójúṣe kankan tẹ́ ṣe kẹ́sì jẹ́ ó yẹ yín gbogbo nǹkan tí màmá yín bá fi sílẹ̀ sáyé ẹ̀ lẹ́tọ̀ọ́ sá ti jogún kankan níbẹ̀ lábẹ́ òfin ọlọ́run toríko anabi sallallahu alayhi wa sallam oní la yarithu al-muslimu al-kafir wala al-kafiru al-muslim mùsùlùmí ò ní jogún kèfèrí kèfèrí náà ò ní jogún mùsùlùmí. jazakumullahu khairan sheikh ọ̀dàbẹ̀ ni pé àwọn ìpín náà wọ́n sàn rọra wọn náà ní ọ̀dà ẹjọ́ jẹ́ kí n mú ìbéèrè lẹ́yìn náà wá láti ọ̀tà nípínlẹ̀ èkó ni wọ́n ti fi ránṣẹ́. ogun àtọ̀ láti <laughs> láti ọ̀tà nípínlẹ̀ láti ọ̀tà nípínlẹ̀ Ògùn ọ̀jàre ni wọ́n ti fi ránṣẹ́ wọ́n ní ṣé kọ̀bílẹ̀ àti ìbàdí wọ sọ̀láàtì tó jẹ́ náfìlà náà nígbà tí àlékún àti àdínkù bá wọ náfìlà téèyàn bá ń ṣe. kò sí ìyàtọ̀ láàrin náfìlà àti ọ̀ràn yẹn nípa bí bá òfin mu ṣíṣe ìforíkanlẹ̀ ìgbàgbé nínú rẹ̀ torí pé gbogbo sọ̀láàtì tá a máa ń ṣe náà ní ìgbàgbé lè bá wa nínú rẹ̀ a lè ṣàfikún a lè ṣàdínkù ẹnikẹ́ni tó bá ti ṣàfikún nínú sọ̀láàtì rẹ̀ látàrí ìgbàgbé yóò forí kanlẹ̀ lẹ́yìn ìgbà tó bá sálámù tó bá ṣàdínkù nínú sọ̀láàtì rẹ̀ látàrí ìgbàgbé yóò forí kanlẹ̀ ṣáájú kó tó di pọ́ sálámù bó tilẹ̀ jẹ́ pé nínú náfìlà ó ṣeéṣe kọjá pé àwọn nǹkan míì ń bẹ téèyàn ṣàdínkù rẹ̀ táàbù káàtà pé kó forí kanlẹ̀ nítorí rẹ̀ bí ẹni tó ké fatiha lásán nínú náfìlà tí ò súrà lé sòtọ́ bá rò kù lẹ́yìn rẹ̀ àní sọ pé yóò forí kanlẹ̀ kó tó sálámà bó tilẹ̀ jẹ́ pé nǹkan tó ṣe nǹkan dáa tó torí pé ànàbì sallallahu alaihi wasallam lọ́pọ̀lọpọ̀ tó bá ké Fatiha tán nínú náfìlà ó tó máa ń ké súrà lé lórí. tó bẹ́ẹ̀ náà ni nínú náfìlà àwọn nǹkan wà tó jẹ́ pé téèyàn bá ṣe wọ́n so wọ́n lè ṣe àmójúkúrò fún yàn nípa rẹ̀ eléyìí tó jẹ́ pé téèyàn yajuzu fi nàfilati ma la yajuzu fil fariida ó ṣeé ṣe kí nǹkan tọ́ nínú náfìlà ètò ìsìnkú ṣíṣe irú rẹ̀ kò tọ́ nínú sọ̀láàtì tó jọra yẹn. náà ìbéèrè mi tí ó tún bẹ òun náà ní pé wọ́n ní ṣé a lè sọ ọmọ ní subhanallah tàbí wàlẹ̀ hamdulillah mr idris láti ìṣẹ́yìn ni wọ́n fi ránṣẹ́ wọ́n ní fún dita àbí kejì wọ́n ní sèyàn lè sọ ọmọ ní orúkọ bẹ́ẹ̀. ẹ alhamdulilayi àwọn orúkọ tí ẹ máa sọ àwọn ọmọ yín ó wà lóríṣiríṣi a ti rí àwọn àpèjúwe látara àwọn aṣáájú wa rere láti ojú ayé anabi sallallahu alayhi wa sallam àdìbò anabi sallallahu alayhi wa ti sọ àwọn ọmọ rẹ̀ lórúkọ ara àwọn sàhábà báwọn náà ti sọ àwọn ọmọ lórúkọ a sì ráwọn èèyàn tí wọ́n jẹ́ ni Ọlọ́run lóríṣiríṣi bẹ́ẹ̀ ṣe sọ ọmọ lórúkọ. سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله قسنا ورقة ما سعوا معي قسنا ورقة ما سعوا معي النبي صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن ورقة الله وباتن نفسي جو وناني عبد الله أتي عبد الرحمن so a sì rí àwọn orúkọ bíi ahmad àwọn orúkọ bíi ibrahim bíi ismail bíi yaqub bíi yahya zakariya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà làwọn orúkọ bíi umar bíi ali bíi uthman so àwọn orúkọ wà báyìí lóríṣiríṣi kí wọ́n á sún adé di ká máa sọ mọ́ subhanallah kí ló sún adé di ká máa sọ mọ́ ní alhamdulillah wala ilaha allahu akbar má dáì ṣe àwọn olódò bíi àwọn ará afghanistan so àwọn ará afghanistan nígbà tí wọ́n bá bímọ wọ́n ní ọ̀nà táwọn máa gbé tí wọ́n gbà ní pé ọkàn lè sí tíra kan àbí kó sí alukurani gbólóhùn àkọ́kọ́ dójú rẹ̀ bá ṣubú sí iná ni ó sọmọ bàbá ṣubú sí ìbílísù tó ilá ìbílísù àbá wọ́sítàk bọ́ra ẹ pé ìbílísù ni ó sọmọ rẹ. so hello. aleykum salaam wa rahmatulah ọkọ yìí ló dín pẹ̀lú. Aisha Aisha ń sọ̀rọ̀ kan. Kílẹ̀ fún bọ́yì mu. Aisha. Láti bo. Láti Chikanda. Chikanda. Tó kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé pé àlùwàlá tá a bá ṣe nígbà tá a bá ń wẹ̀rẹ̀ áìdọ̀ tá a lè fi kírun. Ah, ẹlẹ́ẹ̀kejì, mm-hmm. wọ́n ní tá a bá fẹ́ wẹ̀rẹ̀ áìdọ̀ nítorí omi ni ká mọ fi bu ọwọ́ ni ká mọ fi bomi sára wa pé ẹni tí ọba lè dọwọ́ mú sóde gòkè kékeré kan láti dìbò láti mọ fún gbomi sára. alhamdulilayi wọn ti mọ títà bá fẹ́ wẹ̀wẹ̀ hayo àbí ìwẹ̀ jánábà àbí ìwẹ̀ nífàs òfin ọlọ́run ni pé lẹ́yìn ìgbà tá a bá fọwọ́ wa lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta tá a sì tábà ká sí àlùwàlà gẹ́gẹ́ bá a ti ṣe máa ń ṣàlùwàlà nínú sọ́láàtù wa. wọ́n á ní sí àlùwàlà táwọn bá ṣe nínú ìwẹ̀ hayo yẹn tí àwọn lè fi ṣe sọlẹt àbá àwọn lè fi ṣe sọlẹt a lè fi ṣe sọlẹt lópin ìgbà tó bá ṣe pé ní tí máa bá lù àlájẹ kò ṣẹlẹ̀ kó tó di pé a kúrò ní tá a ti wẹ̀ yẹn àti lẹ́yìn ìgbà tá a kúrò ní tá a ti wẹ̀ títí tá a fi débi tá a ti fẹ́ ṣe sọlẹt so àlùwàlá àwọn náà wọ́n sọ pé yatawadda wudu'ahu lis-salat yóò ṣàlùwàlá irú àlùwàlá tí máa ṣe fún sọlẹt wọ́n ní wọ́n sọ pé táwọn bá fẹ́ wẹ̀wẹ̀ jánábà bàbá wọn fẹ́ wẹ̀wẹ̀ hayop tàbí ìwẹ̀ nifas wọ́n ní ọwọ́ ni káwọn máa fi bomi ọwọ́ ni káwọn máa kì bọ́nú omi káwọn máa fi bù ṣé àwọn lè ló gbá àkọ́kọ́ kò sófin tó sọ pọ́wọ́ ni ká fi bomi kò sófin tó sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ní tẹ́ lè fi bù tí ọ̀rọ̀ ọ̀rùn jọ̀wọ́ lọ òun náà ni ká fi bù bẹ́ẹ̀ bá sì rí nǹkan kan tẹ́ lè fi bù àfọwọ́ yín kò sẹ́ni tó sọ pé kẹ́ ẹ lo ọwọ́ burú kò sì sẹ́ni tó sọ pé kẹ́ lo nǹkan kan fi bù òun náà bàjẹ́ so gbogbo ntẹ bá fi lè bomi tí ó rọrùn tẹ́ ẹ̀ fi ní ṣòfò omi hmm. so náà lẹ́ fi bomi torí pé islam ọ̀gbà káti torí pa kànfẹ́ wẹ̀wẹ̀ jánábà àbí wẹ̀ haid ká máa wá fomi ṣòfò. Hmm. naam zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí à ń lò nù ti olùjábí bí ẹ má bàa ìpín ọlẹ́ máa darapọ̀ wá ní ìkànnì YouTube ẹ máa fi ọ̀làdùn níbi lò wá tí ẹ bá ti ń rí ẹ máa láìkì ẹ ẹ máa ṣe àrẹ̀kẹ́ tún máa subscribe síbẹ̀ pẹ̀lú inṣàlá àwọn ọ̀tún ètò yìí tí a ti ṣe kọjá náà ẹ sì wọ́n láǹfààní àti máa jẹ mọ̀kútù rẹ̀ níbẹ̀ bẹ́ẹ̀ lẹ́tùn lè máa darapọ̀ wá ní ìkànnì ojú omi wọ Facebook ẹ máa fi ọ̀làdùn níbi lò wá 0244 ẹ jẹ́ kí n túmọ̀ ìbéèrè lè wá bí àwọn òpin náà bí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ rọra wọn àmọ́ tí ọ̀fà bá ń lọ́jọ́ ti tòní. wọ́n ní ṣé ìgbàláyè wà láti máa ra àgbàdo àti bíi sóyà àtàwọn nǹkan míì tó tó fara pẹ́ máa tún ta padà àti pé ṣé Islam gbà láti máa ṣòwò orí ẹ̀rọ ayélujára nípa mímọ́ arajà máa tún ta padà ìbéèrè ọjẹ́ ọkọ̀ dadúbà yìí tó pọ̀ tẹ̀lé tó jẹ́ ara ìbéèrè wọn wọ́n ní tí a bá fún ẹnìkan lówó láti máa fi ṣòwò pẹ̀lú àdéhùn pé ẹni náà yóò máa mú ìdá ọ̀dà ẹ jẹ́ kí n mú ìpele yìí náà. hello. asalaamu aleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah ibrahima tí o kàn gbẹ tí ń pè yìí. abdulsami ló ń pè láti ìlú damaturu nípínlẹ̀ Yobe. mo ní ìbéèrè méjì fún àwọn ṣéèkì ní olùdarí wọn pẹ̀lú dáadáa àkọ́kọ́ ni pé mo ṣe kòǹgbẹ́ àdìsí kan tó lọ́ra pé mọ̀nà àtọ́sà fi sọ láti nàbàtà àmì yàfùmọ́dà wọ̀. so mo fẹ́ kí àwọn ṣèlú bá wa ṣàlàyé bíkọ́sì ó ṣèyàn bá kan tó yìnbọn ìgbọ́wọ́ ẹ̀ pé alhamdulilayi lórí yẹn ìyẹn àkọ́kọ́ so ẹ̀kejì ni pé ó bá ṣẹlẹ̀ wípé ọkùnrin kan kọ ìyàwó ìsílẹ̀ tó wá ṣẹlẹ̀ pé obìnrin náà nǹkan oṣù ọ̀wá láti bí oṣù kan àbí oṣù méjì látara pé bí ó ń rẹ ọmọ lọ́wọ́ àbí ó ṣe bímọ tó wá fẹ́ dé pé bó wà ní yóò ṣe ṣe ìdá rẹ̀ tó lẹ́yìn ìparí wẹ́ mò ń sọ fún ṣẹ́ẹ̀rì pé òfin boko ọmọlẹ̀ náà ní àti kánà kẹrin ọlọ́jà rẹ̀ ń pẹ́ lórí dáadáa assalamu alaykum wa rahmatullahi. ahabakallahu azza wa jalla ìbéèrè alákọ̀ọ́kọ́ tẹ̀ sí nípa ẹni tó bá sí nínú sọ́dá tó lè dúpẹ́ fọlọ́ bẹ́ẹ̀ ẹni tó sí nínú sọ́dá ó lè sọ pé alhamdulillah ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ní pé àwa tá a wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn gbọ́dọ̀ sọ pé yarhamukallah nítorí pé alihamudulilayi tó ń sọ yẹn wọ́n ní min jinsi aqwali sọlá nínú ẹ̀yà ọ̀rọ̀ tá a máa sọ nínú sọlá tì torí alihamudulilayi bó ti ṣe wí wọn àmọ́ pé fatiha ni alihamudulilayi rabbil alamin wọ́n ní kò bá sọlá jẹ ṣùgbọ́n ní kẹ́ni tó ń bá sọ pé yarhamukallah ó ti sọ̀rọ̀ àwọn èèyàn ọlọ́run ọ̀kẹ́ ọ́ kọ́ tó ti wọ ọbẹ̀ àwọn ti dọ̀rọ̀ àwọn èèyàn. irú ẹ̀ ló wá nínú hadith muawiya ibn al-hakam radiyallahu anhu. ó ní nígbà tí mo ṣe gba islam àtò à ń ṣe sọ láti lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ẹnìkan wá sí lẹ́gbẹ̀ẹ́ mi. ìgbà tó sín òun ṣe alhamdulillah èmi bá ní yarhamukallah. Hmm. ìgbà táwọn sálámà tí anabi sallallahu alayhi wa sallam wá ń béèrè pé ta ni sọ pé yarhamukallah ọ̀gá. Hmm. so mo bá lè mi ni anabi sallallahu alaihi wasallam bá ní má ṣe bẹ́ẹ̀ mọ́ sọláàtì tó rí yìí báyìí alukur'ani náà máa ń ké ń bẹ̀ hmm. ìrántí ọlọ́run náà máa ń ṣe ń bẹ̀ wọn kì í sọ̀rọ̀ àwọn èèyàn ń bẹ̀. ètò sì kọ́kọ́ ṣẹlẹ̀ sí ní kí a tó sọ pé yarhamukallah ni pé ẹni wà lọ́tún àtòsí rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gún ní apá ìpè bó ló bá ẹni tó tẹ̀lẹ́sẹ̀ mọ́lẹ̀ tẹ̀lẹ́sẹ̀ mọ́lẹ̀ láti fi hàn pé àìsọ bẹ́ẹ̀ hmm. ẹ̀yẹ́ mọ̀ pé <laughs> gbogbo kálukú ọba rí nǹkan tí ọ̀dà ẹni lè fọwọ́ tún sí ẹni ọ̀fọ̀ á tún sí ẹni ọ̀fọ̀ kàn kọ́ sọ̀ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam ọ̀nà tó dáa jù ànábì gbà kọ́ fún un wọ́n tún ṣe bẹ́ẹ̀ mọ̀ nǹkan báyìí àti nǹkan báyìí là á ṣe nínú sọ̀lá àyè sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ nínú sọ̀lá. tó ń ta wá nílò ń ni pé yarhamukallahu tó sọ a kì í sọ̀rọ̀ rẹ̀ alhamdulilayi wọ́n lẹ́ni tó bá kọ ìyàwó rẹ̀ sílẹ̀ tíyàwó yìí wá jẹ́ni tó ṣe pé nǹkan oṣù rẹ̀ ọ lọ tíkọ́tíkọ́ látàrí pé àsìkò tá a kọ́ lẹ̀ sí yẹn ó ń rí ọmọ lọ́wọ́ ọmọ tó sì ń rè lọ́wọ́ kò fún láǹfààní láti jẹ́ wípé kí nǹkan oṣù rẹ̀ wá báwo la ti wá fẹ́ ṣe nù tí ó bá sì ṣe nǹkan oṣù mẹ́ta kò parí rídà tó a jẹ́ pé rídà tiẹ̀ ó lámì fàágùn nínú nù ẹ̀ ṣe sùúrù ẹ̀ ṣe sùúrù títí tí yóò fi parí títí tí yóò fi ṣe rídà yẹn nítorí pé gẹ́gẹ́ bí n tẹ wí nínú ìbéèrè èèyàn pọ̀ tó jẹ́ pé tí bá ń re ma lọ́wọ́ nǹkan sò ní wá àwọn míì sì wà tó jẹ́ pé rírè tí ń re ọmọ kò pé kí nǹkan sò ọmọ wà so ìwọ tó sì fẹ́ kọ́ obìnrin ìwọ rò pé ọ fẹ́ lé lọ ní kó máa lọ tiẹ̀ yóò lọ àmọ́ kò gbọ́dọ̀ lọ àyàfi pẹ̀lú bọ́lá wọn bá ti ṣe sọ pé yóò lọ ẹ jẹ́ ó ṣe nǹkan oṣù rẹ̀ wọ́n bá ṣe nǹkan oṣù rẹ̀ kínní tó tí ọba tí wàá ṣe nǹkan oṣù báyìí ẹ má lè jáde o ẹ má lè jáde ẹ fi sọ̀rọ̀ sí. zero nine zero five one six four five four three eight bí àwọn ìpè náà ṣe ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n tí wọ́n rọra wọn ẹ jẹ́ ká padà sórí ìbéèrè tí à ń bá lọ. ìbéèrè méjì náà ìta ti ṣe tẹ́lẹ̀ wọ́n ní ṣé ó tọ́ kéèyàn máa ta bí àgbàdo kéèyàn máa tọ́ka bàbà kó máa ta soya beans kí ló burú mi kò sí nǹkan tó burú bẹ̀ lábẹ́ òfin ọlọ́run pàápàá jùlọ tó bá yẹ pé àwọn oúnjẹ tẹ́yìn fẹ́ máa tà yẹn fẹ́ máa tà fi gbowó ni kò sí nǹkan tó burú mi àmọ́ tó bá yẹ pé àgbàdo lẹ fẹ́ fi gbàgbàdo ọkà bàbà lẹ fẹ́ fi pààrọ̀ ọkà bàbà soya beans lẹ fẹ́ fi pààrọ̀ soya beans rice lẹ fẹ́ fi pààrọ̀ rice àmọ́ pé gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn oúnjẹ wọ̀nyí báyìí gbogbo ẹ̀ náà ló ní àwọn oríṣiríṣi àwọn ẹ̀yà rẹ̀ tó tún wá bẹ́ẹ̀ rẹ̀ tó ẹ̀ pọ̀ kọ̀ọ̀kan náà lápè gbogbo ẹ̀ ṣùgbọ́n a lè sọ pé ráìsì eléyìí o ráìsì tiwantiwa ni o ráìsì tó kún bọ̀ lélẹ́yìí o ṣùgbọ́n kọ ráìsì ọ̀pá gbogbo wọn pọ̀ àgbàdo ìyá sọ pé funfun lélẹ́yìí o eléyìí aláwọ̀ yeye ni o ó kọ àgbàdo pa gbogbo wọn pọ̀ tọ irú rẹ̀ tó bá pinlẹ̀ fẹ́ fi pààrọ̀ ara wọn ó gbọ́dọ̀ jẹ́ mithlan bi mithl yadan bi yad òṣùwọ̀n kan ó gbọ́dọ̀ yàtọ̀ sí kejì ó sì gbọ́dọ̀ jẹ́ pé gbà bẹ́ẹ̀ náà gbé tèmi so tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ rìbọ̀ wọ̀ bẹ́ẹ̀ àmọ́ tẹ́ ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé owó ńlẹ fẹ́ fi rà á lọ́dọ̀ ara yín kò sí nǹkan tó burú ńbẹ̀. naam ìbéèrè wọn kejì lábẹ́ ìbéèrè ó ní kí wọ́n ní tí àwọn bá fẹ́ nìkan lówó láti máa fi ṣòwò pẹ̀lú àdéhùn pé ẹni náà yóò máa mú ìdá kan wá ní pàtó nínú èrè ọjà lóṣooṣù ṣé islam tún fàyè gba irú nǹkan báwọn. ẹni tí ẹ̀yin gbowó fún ó máa ń sábà ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn oníkàràkátà pé ní ìsìn ẹnìkan ọlọ́run bá fi àlùbáríkà sí ètò kàràkátà rẹ̀ níṣẹ́ ń tàtà jèrè ń bẹ̀ wutiwuti làwọn èèyàn ni wọ́n ń rọ́ọ̀bù ọjà tí ń tà òun á sọ pé ẹ̀yin lówó ẹ̀ máa nǹkan tẹ́ fi ṣe ẹ gbé wá mílíọ̀n wá ẹ bá gbé wá mílíọ̀n wá pẹ̀lú ògo ọlọ́run lọ́sọ̀ọ̀sẹ̀ àwọn máa fi twenty twenty thousand lé wá mílíọ̀n fún yín èyí tó túmọ̀ sí pé ẹ máa gba eighty thousand naira èlé lórí wá mílíọ̀n lóṣooṣù so eléyìí kò tọ́ lábẹ́ òfin ọlọ́run owó èlé ni wọ́n ń pè haram ìlélẹ́yìí lábẹ́ òfin ọlọ́run nǹkan tẹ̀ lè ṣe ní pé kẹ́ one million kalẹ̀ ẹ wàá jọ sọ àsọkúnná lórí kíní ọmọ àfi one million ti yín ṣe irú ọjà ìwo gan ni òdòjú rẹ̀ kọ so kò gbọdọ fi ra nǹkan míì ẹ sì ṣàlàyé fún ọ̀nà tí ọmọ gbà ara jà bó bá yẹ pé yọ́ọ́ máa fi fóònù yọ́ọ́ máa fi ra yọ́ọ́ lọ́ọ́ máa bá wọn sanwó báńkì ni bó bá jẹ́ pé òní ọmọ rìn lọ sí ilé iṣẹ́ tí ó ti máa rajà so ẹ jọ sọ yóò kùnà tọ́ tí ọba wa ti dín níparí ọ̀sẹ̀ ẹ wàá ṣírò ní tí wọ́n fọjà yìí irú ọjà wo lọ wọlé èló lẹ ta sí àwa rí i pé àtàjèrè la ta àti wá àwọn àjọ sọ àsọkúnná pé tá a bá jèrè òun àjọ máa pín lọ́gbọ̀gba ni àbí èmi ò máa mú méjì ìwọ mú kan àbí èmi ò mú kan ìwọ mú méjì tẹnu wa máa ti kò lórí rẹ̀ a máa wá worú èrè tá a bá jẹ lọ́sọ̀ọ̀sẹ̀ ẹnìkan pàtó náà àwọn méjèèjì kò lè sọ iye tó wọn gbà pàtó nígbà tó ṣẹ̀ bá parí sọ eléyìí ní islam ló fara mọ́ ẹ tún wá béèrè pé wọ́n ní sáà lè máa ṣe káràkátà gborí ẹ̀rọ ayélujára wọn bẹ́ẹ̀ ni kò sí tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tó bá ti kọjá tẹ fẹ́ ra wọ́n fi hàn yín lórí eh, social media wọ́n fi hàn yín bó ti ṣe rí ó sì tẹ́ yín lọ́rùn ẹ̀yin náà sì sọ pé tó bá pé bó ṣe rí ni o àjẹkẹ́ mọ̀ra yìí báyìí tọ́jà ń bá wa dọ́dọ̀ yín tẹ́ rí pé wọ́n ti ṣe ìròyìn rẹ̀ fún yín àti àwòrán tí wọ́n fi hàn yín ó yàtọ̀ síra wọn gédé gédégédé ẹ lè tọrọ lọ́dọ̀ wọn pé kí wọ́n dá owó yín padà kẹ́yìn náà dá ọjà wọn padà. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero fifty one sixty four fifty four thirty eight plus two three four eight zero eight three two nine three eight nine six ìbéèrè lẹ́yìn náà tún wá ọ̀dà ẹ̀jẹ̀ mú ìpè yìí bó ṣe jẹ́ pé àwọn ìpè náà wọ́n á ṣe bákan lónìí ẹ ló kọ́ yín o. ẹ̀lú sàlámù alaykum. aleykum salaam wa rahmatulah orúkọ yìí bẹ ti ń pè yìí. orúkọ mi làwọn àdúgbò láti mú ṣe. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé àwọn bàbá wa wọ́n ní kí ẹni tí ò bá ka fatia tó bá wà lẹ́yìn máàmù tó ẹni bẹ́ẹ̀ kò ní o. so màá fẹ́ béèrè pé àsìkò owó la máa ka fátíà yẹn ṣé tí màá bá ka fátíà yẹn tán ni àbí bá ti pa sóra ìbéèrè mi nìyẹn tán. alhamdulilayi anabi sallallahu alayhi wa sallam náà ló fi yé wa nínú àdéhìí rẹ̀ wípé la salata liman lam yaqra bi ummil qur'an kò sí sọlá tó fi gbogbo ẹni tó ṣe sọlá tó kùnà láti ké fatia níbẹ̀ eléyìí túmọ̀ sí pé àti àwa àti ìmáàmù àtẹni tí ń dá sọ láti ṣe gbogbo àná lámà ké fatiha eléyìí tó ti dáa jù náà ni kí ìmáàmù wa kọjá ni tó sì pé táwọn bá ti ké súrà tán wọn wá dákẹ́ díẹ̀ títí tí mímí wọn fi padà sípò ọwọ́ àsìkò táwọn fi dákẹ́ díẹ̀ làwọn tètè fi fatiha tiwa sí bẹ́ẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam dákẹ́ lẹ́yìn tí wọ́n bá ké fatiha àti súrà tán. nínú àwọn sọláàtì tí wọ́n ti máa ń ka kí ó sókè ẹ mọ̀ kọ́rọ̀ òkè fati òkè fati ti hàn náà ní àwọn sọláàtì tá à ń ké jákè ṣùgbọ́n àwọn ìtàn tí ń ké jẹ́jẹ́ tẹ́lẹ̀ náà kò sẹ́ni tó lò ní ké fati à àtẹlùmọ̀ tó lò ní ké fati à tó bá tí ìmáàmù bá gbóhùn sókè tó ní òkè gbogbo wọn náà náà fati hà kọ́dà ẹnu gbogbo wọn tún kò lórí pé rákà kẹta ní magrib ó fatia ẹ̀kẹta àtẹ̀kẹrin ti sọ̀látù làṣà ó fatia bẹ́ẹ̀ náà lẹ̀kẹta àtẹ̀kẹrin ti sọ̀látù bọ́hùrù àti àṣù. ọ̀wọ́ ọ̀rọ̀ ń ta bá náà níbi tá a ti ń ka kí ó sókè bí àṣùbà bíi rákà méjì àkọ́kọ́ ní magrib méjì àkọ́kọ́ ti sọ̀látù làṣà. lọ́nà tó ṣe pé mímí rẹ̀ ó fi padà sípò ọwọ́ ọ̀dákẹ́jẹ́ díẹ̀ ń làwọn ti sáré ké fati àtiwá nítorí pé anábì sallallahu alaihi wasallam ń bí àwọn sàhábà rẹ̀ léèrè ó ní la'allakum taqra'una khalfa imamikum ṣé èyí ṣe pé ẹ̀yin ka kí ó lẹ́yìn lè má mú yín bí qalu hadhan ya Rasulullah ó ní bẹ́ẹ̀ ni a máa súré kè anábìlẹ̀ gbọ́dọ̀ tún ṣe bẹ́ẹ̀ mọ́ àfi fati ànìkan fa innahu la salata liman lam yaqra' torí kò sí sọláàtì fún gbogbo ẹni ṣe sọláàtì tí òkè fati à ń bẹ torí ẹ ìmáàmù ẹ̀rọ adákẹ́ díẹ̀ fáwọn jàmáà tó wà lẹ́yìn wọn lè ké fati à ìmáàmù ìwà adákẹ́ tó bá ti ké súrà tán Allahu Akbar ni kò burú tó bá ti ké fati àti ẹ̀tàn èèyàn sùré ké fati àti yín náà nígbà tí ń ké súrà lọ́wọ́ kó tó di kó ké súrà ń jìnnà èèyàn náà ti ké fati àyìn tán. zero nine zero fifty one sixty four fifty four thirty eight àti ẹ̀wà máa ń tọ́rọ́ lójú òpó èyí tí a wíhùn. èyí tí ó sì kejì rẹ̀ lọ ń já garaga tí àwọn èèyàn rọ́nà pè wọlé sí ọ̀dà ẹ jẹ́ ká ṣe báyìí wọ́n tún béèrè ìbéèrè kan wọ́n ní báwo lèèyàn ṣe lè ṣe òpinya àbí àdáyanrí àbí yàtọ̀ tó ń bẹ láàrin àtẹ̀sáhùdù alákọ̀ọ́kọ́ àti àtẹ̀sáhùdù ẹlẹ́ẹ̀kejì nígbà tí yẹn bá ń ṣe sọ láti lọ́wọ́. alákọ̀ọ́kọ́ ó kúrú ẹlẹ́ẹ̀kejì ó gùn ìdí fi kúrú náà ni pé ẹja mo pèlè yẹn lọ. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Tí o kọ́ ibi ẹ ti ń pè yìí. Orúkọ mi Abdulrahman Faba Abraham láti Abuja. Sọ kí ni ìbéèrè yìí? Ẹ jọ kí ọlọ́run ti dárí àwọn bàbá pẹ́ lórí dáadáa. Àmín. Àwọn bọ́dà kan ní tó ń ṣiṣẹ́ bíi àpáta. Mhm. Wọ́n ní sọ ẹ̀pì nípa rẹ̀ ètè múra wọn aṣọ wọn láti fi kí o wọn máa ń sọ pé bóyá ẹ̀jẹ̀ tí ó jáde nígbà tó ń dún bú ẹran gangan ni ó jẹ́ ìwọ̀ òun aṣọ yẹn láti fi kí o pé etí àwọn fi ń ṣe bóyá wọ́n ti ràn tuntun pé tí ẹ̀jẹ̀ bá dá sí ìgbà yẹn pé bóyá wọ́n lè fi kí o tó àwa mọ̀ bóyá ìwà ẹlẹ́ẹ̀kejì ni ẹ̀ẹ́ ní àwòrán dókítà kù ìyá ẹ̀gbọ́n ń sọ nípa fáà kan tó kó àwọn yáàyà lẹ́yìn náà mọ̀jú tó wà nínú ìfọ̀rán tó kú jọ tó ilé ti bẹ́ẹ̀ gẹ̀ẹ́sì àfàtúnṣọ orúkọ sílà fún wọn bá lè bàrà aṣọ tó àwọn àdúgbò náà ti lẹ́rọ. alhamdulilayi ẹni tí ń ṣiṣẹ́ àpáta tẹ́jẹ̀ ń bẹ lára aṣọ rẹ̀ ọ́ á ní ìyàtọ̀ ń bẹ láàrin ẹ̀jẹ̀ eléyìí tó ta sóun lásọ nígbà táwọn ń du ẹran àti èyí tó ta sóun lásọ nígbà táwọn ń kunran sọ èyí tó ta sáwọn lásọ nígbà táwọn ń du ẹran òun ni kò yẹ kó bẹ lára aṣọ táwọn fi lè fi sọlá ṣùgbọ́n èyí tí ń bẹ lára aṣọ látàrí tó ta sásọ látàrí páwọn ń kunran àwọn lè fi irú ẹ̀ sí sọlá à eléyìí ò fi kí òtútù ni. <laughs> tó <laughs> ẹ̀jẹ̀lẹ̀ jẹ́jẹ́ ẹ̀jẹ̀lẹ̀ jẹ́jẹ́ ẹ̀hẹ́ torí ọlọ́run ni ọ̀hún dàmẹ́ mẹ́sọ̀ọ̀hà àbí ẹjẹ tó bá pọ ẹ̀hẹ́ tẹ́jẹ̀ bá ti pọ tó wà lára sọ ọ̀gbọ́dọ̀ fi sin ó ti dẹgbin ó ti dẹgbin torí ẹ lẹ́yìn náà ẹni tó fẹ́ sin má gbàgbé lọ bá iwájú lọ ń lọ nígbà tó tọ́wá yíyọ́ tọ́wá ló fi dúró ló fi tọ́fẹ́ bá baálẹ̀ àdúgbò yìí tọ́fẹ́ bá sọ̀rọ̀ tọ́fẹ́ bá gómìnà yìí sọ̀rọ̀ àbọ̀ lórí orílẹ̀-èdè yìí àwọn eléyìí kí ni wọ́n já mọ́lẹ́gbẹ̀ẹ́ ọlọ́ hmm. so ká wa kún ọ́ pàtàkì púpọ̀ kéèyàn yé tanra rẹ̀ dànù kéèyàn yé tanra rẹ̀ dànù ya ayyuha alladhina amanu àbí ya bani adama khudhu zinatakum 'inda kulli masjid ọlọ́run ọmọ ànábì ádámẹ́ sọ́sọ́ níbi gbogbo mọ́ṣáláṣí gbogbo àwọn olùmọ́ni ń bi Hmm. iná gbà lérò kọ́ bá àjẹnu mọ́ṣáláṣí ló ti fẹ́ ṣe kọ́ bá sì jẹ́ pé ìbomi ló ti fẹ́ ṣe sọ̀lá sọ́sọ́ iwájú ọlọ́run ló ti fẹ́ dúró má ti ṣe pé ọmọ ti ń ṣe ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀ wọ́n á ní ọ̀rọ̀ tí a sọ nípa tíra tí ẹnìkan ṣe lórí gbogbo yáyọ lẹ́dínà àmẹ́nu tó wà náà alukur'ani tí wọ́n kó jọ tí wọ́n fi sọ̀rọ̀ lórí wọn ẹni tí yóò ṣe tíra yẹn náà ni Sheikh Abubakar Jabir Al-Jazairi أبو بكر جابر الجزائري أقوى كواتر يعني نداءات الرحمن لآل الإيمان نداءات الرحمن لآل الإيمان نعم جزاكم الله خيرا شيخ lórí ti ìbéèrè tí à ń bá lọ nípa báwo la sọ ọ̀dà ìpínlẹ̀ tó wọlé ẹ lọ́rùn. wàhálà sàlám ẹ bá fọ́ọ̀mù tí ariwo wà yẹn sà. aleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹtí ń pè yìí. Ah, mr shamsudin láti lọrin. láti lọrin. tó kí ni ìbéèrè yìí. Ah, ìbéèrè mi ni pé akókò ní kò fún ọmọ ọlọ́run aṣọ tó fún ọmọ. ìbéèrè mi ṣe ìṣègùn ìwọ àgbàdo ní ìfúnpẹ́ máa gbé. ẹ ẹ lọ́wọ́ mr shamsudin.

أن محمدا عبده ورسوله يبدو نعم. أن حديث عبد الله بن مسعود رضي الله عنه آه، شيخ آه، نعم. آه، السلام عليكم وعليكم السلام ورحمة الله أوكي يا جنبي عبد الحميد لا تبو معلش معلش لا Malaysia kí كان ìbéèrè tí èèyàn bá àgbé pẹ̀lú lọ́nà pé tí èèyàn bá ti fẹ́ kúrò ńlé èèyàn máa sanwó èèyàn ti sanwó two months two months sílẹ̀ èèyàn ti sanwó two months sílẹ̀ fún landlord so ó ti wà lọ́wọ́ landlord lẹ́ ọ̀rẹ́dì so nígbà tó kó oṣù kan kéèyàn jáde kúrò nílé náà so èèyàn ti sọ fún landlord pé ní lẹ́yìn oṣù méjì o máa jáde o ìgbà tó kó oṣù kan kéèyàn tó kúrò ṣé ó wà òkè àṣọ tọ́ pé kí landlord yẹn wá lẹ eh, láì jẹ́ pé dúpọ̀ tó ó ti yé náà. ẹ má bínú àtúbọ̀ yé dáadáa. alhamdulilayi tó bá jẹ́ pé ẹ bá ti jọ sọ́kùnná pẹ̀lú ẹni tó nílé tẹ̀yìn tẹ̀yìn pé kó tó di pé wàá kó nílé yìí báyìí máa sanwó oṣù méjì lè torí pé màá bùkátà oṣù méjì láti fi ṣe àwọn ètò kan tí màá fi kó bàbá ńlẹ̀ sì ti gbà ẹ tó wá lóṣù kan náà oṣù méjèèjì tẹ́ ti sanwó rẹ̀ so kóṣù kejì ó tó di kó pé bàbá ńlẹ tí wàá kọ sí iwájú ilé pétọ àyè wà ń bí òfẹni tó náà bá tún fẹ́ yálé gbé sanwó ẹ ẹni sọtọ nígbà táyàn tí kò kó kò sí nǹkan tó burú mbẹ ó lè polówó against ìgbà táyàn jáde ọ̀tá ni wàá yàn kan lé yín lórí nígbà táyàn tí jáde so ẹ bá ṣe sùúrù náà ń gbọ̀ rí yàn kó wá sọ pé jáde mo ti rẹ́ lómi ah. so ìgbà náà lọ́rọ̀ wàá dùn So. tó ń torí délé kò sí nǹkan tó burú ó ń lọgun pé ni tí ọba gbà kọ́ wá gbà torí pé ńgbà tá a bá fi rí gbà báyìí ilé yẹn ó ti gbófo. jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí àwò tí a bá rí ìpè kan tí ọba arápálá wọlé sí i àmọ́ oníbèrè kan béèrè wọ́n ní kí ni wọ́n ní kí ló ń jẹ́ àdìkìrì àti pé báwo àwọn òwúrọ̀ máa pè ní àwọn tó máa ń ṣe ìrántí ọlọ́run ìpínlẹ̀ ìwọlé ọlọ́run pápá àpá ó fún yín. wàhálà sálàmù ó kọ yín pápá àpá oyè tí ń pè yìí. orúkọ mi ni oyinwọlé abdulrasaq láti Ifẹ̀. láti Ifẹ̀ tọ kí ni ìbéèrè yín. ìbéèrè yìí ni pé ọjọ́ kí ni ọ̀sán ṣẹ̀rí àwọn owó ni èèyàn lè fi pa ìpín àti ìjàpá alhamdulilayi ìjàpá tó jẹ́ pé inú omi ló máa ń gbé so ìdájọ́ rẹ̀ náà ní ìdájọ́ àwọn nǹkan tí bá ń gbé inú òkun tìrìkà nàbì sallallahu alayhi wa sallam ó ní huwa at-tahuru ma'uhu al-hillu maytatuhu nítorí má tó lè fọ nǹkan mímọ́ ọ̀nà lómi òkun so àwọn òkú ńbẹ́tẹ̀ gan tó bá wà ń bẹ̀ tọ́ ni tẹ̀lé yìí túmọ̀ sí pé wáyé pààyè lẹ́ bá gbé jà pàtẹ́yìnbá lè jẹ́ láàyè kò sí nǹkan tó burú ń ẹ bá sì fẹ́ láti rí pé ẹ fẹ́ jẹ láàyè ẹ fílẹ̀ kó kú tó bá ti kú ẹ lè jẹ lópin ìgbà tó bá pé inú omi ló máa ń gbé inú òkun ló ń gbé ṣùgbọ́n ìgbín tiẹ̀ àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà wọ́n sọ pé bákan méjì àkọ́kọ́ ẹ gbọ́dọ̀ pa kanú karahun rẹ̀ àbí kọjá pé ẹ tiẹ̀ fọ́ ìkarahun yẹn ẹ wá yọ̀gbìn jáde so ọ wá kú máa yín lọ́ba rárá wọ́n lẹ́ẹ̀ máa bọ́ lórí iná tìkarahun tìkarahun yóò wá jẹ pé gbígbóná omi tá à ń fi ń bọyàn ló ṣe sábàbí tó fi fàyè lẹ̀ hmm. so wọ́n lé léèyàn ní dídùn bò rẹ̀ hmm. ẹni tó bá jẹ pé dídín ló fẹ́ dín yóò dá sínú agbada tìkarahun tìkarahun so gbígbóná òróró yẹn ń lọ́wọ́ àṣekú pa so eléyàn ni dídùn bò rẹ̀ agbọ́nà ò lẹ́yìn ọ̀bá máa dùgbìn gbà. <laughs> jazakumullahu khairan sí ah, ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kọ́lọ́n kó bá fi san lẹ́sùn lórí láyé nígbà tí lọ́jọ́ àgbéjẹ̀lẹ̀ kí ẹ mà ẹ má bínú o pẹ̀lú bí ojú òpó èkejì tí ọjọ́ yìí tí a pè pé àwọn ará àgbègbè yìí lè máa pèsè bó ṣe ṣe bákan bákan lónìí àwa náà mọ tó fẹ́ má bínú ọpọ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní pápá abẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yìí wá jazakumullahu khairan sheikh ọpẹ́ pàtàkì lọ́wọ́ mr yinka tí wọ́n jẹ́ studio operator fún wa lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ṣé púpọ̀ ọ̀làdúnni bẹ́ẹ̀ ló ló kọ́ mi ọjọ́ mẹ́jọ yìí ní láti wọn pàdé pọ̀ padà lórí ètò iṣẹ́ àkùnrin àlefit fìdín títí ìgbà náà ni mò ń kọ́ ẹ pé sálámù aleykum wa rahmatulahi wa barakatuhu.